mo ṣe èmi mo ní pé kẹ má lówó tẹlẹ fún wọn ni ah mo dúpẹ́ Lizzy Anjorin ọjà ẹ ṣubú lójú ẹ̀mí mi. olówó tàbọ̀ ó ní mò ń polówó fáwọn èèyàn àjàbí promax bó máa ń sọ fún ẹ pé ẹnikẹ́ni tó bá dẹ́rù ọ̀ràn ni yóò forí ẹ̀rẹ̀ gbé ó lágbára wo iṣẹ́ ẹ̀ mo ti bẹ́ẹ̀ pìpì ẹ̀ bó ṣe jẹ́ lálẹ́ ni láti láti ara ò wo àwa gbogbo àwa tá a lólùfẹ́ nǹkan rere ara kò ní ní wá àwa kò ní rí nira ìran ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún àti tẹ̀ ara máa ní ẹkún ó máa ní ẹkún láti Adégbóyèga làwà lẹ́sìn àgbẹ̀rẹ̀ kí ni táìmù mo ṣe ní two hours. Farida nǹkan kan ò ní ṣe ẹ́ o ìlara ológun òbèrè lọ́wọ́ òbèrè lọ́wọ́ kọ̀dí ẹni tó fi gbogbo tó tún fi ẹ̀jẹ̀ àwọn èèyàn wẹ̀ ó ṣubú ní yakata adébọ́ lórí ẹ̀ kó hàn kó hàn bíire kó lọ ìtòrí mo ní wọ́n ti rọ̀ lóyè ẹ̀rù bí irọ́ ni lásán tó lọ náà kò lọ ìtorí àní wọ́n ti rọ wèrè lóyè ìdènà làwálì tó ń dó márídùmá Lizzy oní kánsà oní kírímù olórí burúkú ẹni tí ó tẹ̀ pé màá fi skin òun àti mo screenshot yẹn tó ń pè ní ọba ńlá yẹn náà fún yín ẹ wá wo skin àwọn tó ń ta kírímù ẹ wá wo skin àwọn tó ń ta kírímù kẹ́ ẹ wo tàṣí stáǹtì wọn ẹ wá ń lo àwọn èèyàn jìbìtì èmi àti yín ń jà kí ló ní í ṣe pẹ̀lú ẹni tí mò ń polówó fún bẹ́ẹ̀ yìí ń bú èmi ẹ̀ ń gbẹ́bọ fáwọn ọmọ mi ojoojúmọ́ ilẹ̀ sọ pé yóò gbàmọ́ sí o yóò gbàmọ́ sí kí ló dé tí ń lè bú yín so à ń dá new blogger lóhùn ta ló ń sọ pé ìfẹ́ wa power ta ló ń bá wí ń bí o ìfẹ́ wa power why you no use your fucking charm for your kò má ta mo mọ iye báwo mo ṣe máa lo ṣáàmù mi fáwọn ọmọ mi nígbà tí mo ti lórí àwọn ọmọ mi bí mo ṣe fẹ́ kán wà condition wọn bí mo ṣe fẹ́ kó wà náà wọ́n wà okun mo ti lórí rí àwọn ọmọ mi ẹ fẹ́ mọ ṣòfò ọ̀tọ̀ ẹ̀ ṣẹ́ tún ti rí lọ́ọ̀kan ṣẹ́ rí paná ni ẹ rí wọn a ní mi ò lè gbé wọn sórí social media gẹ̀mbó dẹ̀ sódà tẹ̀ ní rí dáadáa ẹ̀ kẹsẹ̀ àròjù ẹ̀ ẹ̀ ṣàtìrí jẹ̀ ẹ̀ ṣẹ́tìrì àwọn ọmọ mi ò lọ skul kò ṣe nǹkan kan mọ mọmọ sáyé ẹbẹ ẹni mo ti bá yé àwọn ọmọ mi gẹ ẹ wá ní ti máa lóògùn kí ni ṣé ọmọ tí má ti bá yé rẹ gẹ ẹ mọ̀ pé tí má lè tún ayé wọn ṣe bí ògo mi ẹ gẹ ń lògo wọn fi wọn lẹ. Ah, ẹ wò ó wọ́n ń ṣe patí lẹ́ni rẹpẹtẹ ṣó ti sẹ́ndì fídíò ẹ̀ sí mi ó pè mí wọ́n pè mí ní group call bí àwọn gbèsè group call tó bá rí bọ́n ṣe lọ kó gbogbo píkṣọ ẹ̀ táwọn ọ̀rẹ́ àwọn ọmọ skul ẹ̀ tẹ bá rí bẹ́ẹ̀ ni pé icon kan ń kò ń dọ̀bí nìyẹn a ní wọn kàwé ẹ fi wọn lẹ̀ èyí tẹ́ ni ẹ fàwọn ọmọ tèmi tí ó kàwé mi ti bẹ́ẹ̀ mi ṣe ṣe tèmi nìyẹn ẹyẹ ẹsà ní ẹyẹ ẹsà bọ́ọ̀dù ti bàjẹ́ àwọn ọmọ rẹ̀ bàjẹ́ ṣe mọ̀ pé bẹ́yẹn bá gẹ́ àfẹ́ tó bá bímọ àfin ni ó bì ẹni táyé rẹ̀ bàjẹ́ tó bá bímọ ẹni tó yé ò bàjẹ́ tó bàjẹ́ ibi ìwà fẹ́ káyé ọmọ tí yín bàjẹ́ ẹṣú àtìmẹ́ǹtì ọmọ yín ẹni kan yóò gbé ọmọ tálántolo tó ń ṣe ní bakery tó yẹ pé wà tíyà rẹ̀ ní six universities wọ́n ti mú nígbà táwọn parọ́ gbogbo láti bí ọdún méje lọ ṣiṣẹ́ tálántolo lọ ṣiṣẹ́ ó mọ̀ pé you are not entitled sí àwọn tẹ̀ ti jù sí mi ẹ ṣe dem forward yẹn ti mo àkọ́kọ́ fi skin wọn bẹ̀rẹ̀ àtọba ńlá gbogbo wọn kẹwo bí skin wọn ṣe rí mo sọ fún yín pé tíṣẹ́ yín bá dáa ṣé mi ní tẹ́ dórí youtube wọ́n ń polówó ní criminal tẹ́ bá dé facebook wọ́n ń polówó ní criminal kò sí ni tí kò sí bẹ́ẹ̀ ṣe lè bá ọjà èmi adétòkùnbọ̀ jẹ́ iṣẹ́ mi ló máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n tí mo wí iṣẹ́ mi ló máa sọ̀rọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè bá iṣẹ́ mi jẹ́ my product will speak will speak it olówó òṣè wọn nínú àpò mi tíṣẹ́ yín bá dáa ní olówó àánú fúrákàsì oníwọ̀n ń baṣẹ́ ẹ̀ gẹ́ kí mo fẹ́ bínú pé wọ́n ń baṣẹ́ mi gẹ́ fún ṣé ẹ fọ mi ni ṣé ẹ fi mọ́tò kọ lọ́mọ mi ni ṣé gbogbo kile tí ì ṣe ṣé ẹ sọ pé kánjú mi mọ́lẹ́ ara fúrákàsì ni ayé yín ti bàjẹ́. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́tọ̀ ọ̀dọ̀ vice president àtọ́ba ńlá gbogbo ọmọ àti fọ́tò wọn àmọ́ crop gan tọ́kì yẹn kan mọ́kàn crop scale wọn ṣeré ni ǹjẹ́ ó yẹ káwọn lè wọ́n máa ní àwọn ń ta cream number one. ṣẹ́tìrì wèrè Lizzy oní cancer sọ pé òun lòún supply cream ẹ wò ta ló fẹ́ ó ní wọ́n fi ń ba cream ni òun wọ́n ń ba cream ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ta ló fẹ́ ra cream pẹ̀lẹ́lẹ́ ẹ wò bí Lizzy Anjorin ṣe ba ayé àwọn èèyàn jẹ́ ó dẹ̀ ti pòwe fún wa nígbà tó wá sọ́dọ̀ wa ó ní kírìmù òun orúkọ ẹ̀ ní jam kí ni ẹ parí ẹ̀ fúnra yín analysis tó gbáàsì aṣọ tí yẹn náà ń tà máa fi hàn yín ta ló wọrú aṣọ yẹn. I'm going to show you our own body including a lady called Obala iye ìbókè akómọjọ àbí agbókọjọ àwòrán gbogbo yín ò ní NAFDAC náà ń ta cream ṣẹ́tìrì ṣẹ́tìrì gbépo sí ni ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe báwọn fáǹsì mi ló ń rajà olórí burúkú ẹ nígbà tó yẹ ìwọlé sí tó gbéṣẹ́ tó yan Abraham wá tó máa ń kọ́mẹ́ǹtì bíbà ìpọ́ mi ewé ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ ra kírímù ṣe bó mọ̀ pé Tóyìn ni mò ń jáde fún tán ibi Tóyìn tó ní kí n jáde fún ni mò ń dápẹ́ sí mò ń ṣépè fún Tóyìn ṣé òpolówó jámà àgbàkọ́ tí ò polówó jámà gbàpò ṣáwọn ọmọ ewé nígbà tó bá mi àwọn òkú rìsíìtì bó ṣe gbá wọn. tó ń bá wá bí ìyá aláyẹ ẹ Lizzy Anjorin mo fẹ́ kó dárúkọ àwọn vendor mi àìtẹ̀yìn ká là ń dọwọ́ bò tẹ́ bá rí fọ́tò wọn ẹ máa sẹ́ndì ẹ̀yìn ẹ máa sẹ́ndì ẹ̀yìn ok mo ti rí màá bọ́ màá ṣe láìpẹ́ má wọ̀rẹ́ àìtẹ̀yìn là ń dọwọ́ bò mo máa ń sọ fún gbogbo yín tó bá ń ta àgbo ẹ bá ṣiṣẹ́ kán bàgbó ẹ jẹ́ wọ́n mọ̀ máa wà ẹ̀ ni ẹ mọ̀ iye ọdún tó ti ń bàgbó mi gẹ́ ni láti two thousand and eleven two thousand and twelve two thousand and thirteen mò ń ra lé ní mò ń ra lé ní ìró ẹlẹ́ bá ń gbẹ́ lọ́nà tóbi ẹ wo gbépo sí at forty four ẹ wo bí skin ẹ ṣe rí ló ṣe jẹ́ pé tí wọ́n bá ti nà nítorí máa ń pẹ́ lọ hospital wọn máa ń ra ẹran níta láti ran ẹran ara ẹ̀ ni ara ẹ̀ ń já pútẹ́pútẹ́ báyìí ni ọkùnrin wo ló fẹ́ dùn mo bí léèrè ni pé ibi tó ti róṣọ funfun tó ń purọ́ mọ́ Ṣóǹdé kó dárúkọ pásítọ̀ tó sẹ́ndì fọ́tò yẹn sí àtàwọn ìhòòhò kan èmi láwọn ìhòòhò yẹn lọ́wọ́ ibi kan sí náà tó ń distribute pọ́n fọ́tò yẹn Ṣóǹdé kọ́ ló gbé fọ́tò yẹn jáde ṣe mọ̀ pé ó rọ́pù Ṣóǹdé wọ́n gbógun ti Ṣóǹdé nítorí pé sọjí ń polówó fún ẹ̀yin máa máa bú wa tó pẹ́ ń bú wa ká má fèsì torí pé à ń polówó ọjà ó bọ́ mọ̀ nkì í kò dẹ̀ ní dáa fún yín Farida is here to stay. Again, what it is illegal as a senior blogger, a veteran blogger. I'm saying it. Illegal crime are not allowed on social media. Gbogbo and èèyàn cancer problem, skin cancer problem. They are battling the way Bisi Wellington is battling with cancer of the skin. you people smells ẹ ń rùn a lè jókòó tí yìí ní shop a lè jókòó sínú inú mọ́tò ibi yẹn ló ń jẹ́ kó máa wọ sweater ó tún lọ jóyè ó tún wọ tọ́tún nẹ̀kì ó fi léèsì sí tọ́tún nẹ̀kì alẹ́ ni ó gbàgbéra ó nìyí o èmi àbí fọ́tò aṣọ tó wọlé nìkan yìí bó ṣe kọ́kọ́ jáde ni ah mo ní Tòkunbọ̀ tètè gbé wàá fi Tadé Buhari náà yìí Nigeria government to do something ẹ wò àjọṣẹ́fàrí àlọ́ bá kírímù ẹ̀gẹ́ ṣé Farida ló bá kírímù ẹ̀gẹ́ torí ọlọ́run ẹ wo ẹnu ẹ ẹ wo gbogbo ètè ẹ ẹ wo gbogbo ètè ẹ ẹ jọ ẹ̀yin tẹ́ jẹ́ scientist sọ pé mi ò ṣe pé pé kọ́mọ ó kú o as a herbal doctor Lizzie you have HIV ma google ẹ fún ẹ this is one of the sign with people with HIV ẹnu wọn a máa bẹ̀rẹ̀ sí ní tipa máa dégbò ẹwẹ́nu Lizzie nítorí fi gbé Lizzie has HIV confam ṣètìrì look at her ṣẹ̀rí according ṣẹ̀rí that is my own analysis as a medical practitioner can you see ẹ wẹ́nu ẹ̀ can you see all these are virus can, can you see ẹ wọ ẹgbẹ́ ẹnu ẹ̀yẹ bó ṣe dúdú ṣẹ́tìrì ẹ wọ ẹgbẹ́ kò tọ́lí síkì o ewu ẹnu ẹ bó ṣe okay instead of you to call me kí n fún ẹ ní àgbo ẹ àwọn tó according to my information I heard bí ọtún ti diagnose ẹ pé o ní àrùn kò gbóògùn tó ń pè HIV ó dẹ̀ mọ̀ pé you can die at any time ìkanra yẹn tẹ́ḿpà yẹn ló fi mú everybody on social media òtọ́ ni ẹni tó bá gbọ́jọ́ òkú ẹ̀ á fẹ́ mú ìrànlọ́dà nínú ló máa pẹ́ wọn á kú tọmọ tó ráwọn ọjọ́ lọ ìjọ mo ti dóko òun náà sọ nígbà tí mo wà ní thirteen years ó ní mo dó three hundred men hmm, èmi dẹ́ sọ pé kì í ṣe three hundred mi sì máa dó three hundred men nígbà mo wà ní thirteen years nine hundred men ni mo dó at the age of thirteen ìtàn mi ni ẹnu mi ni bẹ́tẹ̀ yẹn ṣe ń lé ni wèé tí ẹ bó ṣe rí léni kìíní èmi ni ṣètìrì ẹ wo nǹkan dúdú ń ẹnu ẹ ṣètìrì look at this girl. Okay, let's go to her neck. Look at her neck. NAFDAC. Can you see? Then, ṣé every photo, Latin Látìnígbò yìí? Ẹ̀yin lati, Láti, ẹ má jẹ́ kí Láti bá yín sùn. ti ní contagious disease. Mo rí ó dà pé orí Easter This lover àwọn èèyàn gbé fọ́tò láti ṣẹ́ni bí láti ṣe rí láti ti gbẹ̀ because he has contacted a contagious disease. this is not a joke what is in your mouth is a virus we call it herpes h-e-r-p-s herpes àrùn tó ní kankan ṣe pẹ̀lú eh, sexual intercourse disease. mo sọ náà ibi tí mo ti ẹ mu sìgá kan lójú méjèèjì mi ò look at my lips can you see my lips can you see my lips so so gbogbo ah Rashidat black and shine thank you for the star orí ẹ ò ní burú ẹlẹ́dẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ó ṣe gbogbo ẹyin tẹ́ka sáà tí mi ò rí orí yín ò ní burú ẹlẹ́dẹ̀ yín ò ní gbàbọ̀dẹ̀ títí sẹ̀tẹ̀mbà mo tún travel out mo travel kiri ni but you are all stuck in the poor country tó ti máa treat yín you people cannot go to America you cannot go to Europe you cannot UK to London to Nigeria ńgbà tá a ní kẹ́ look at me ta ló yẹ kó ní rínkù smoker tó mu sìgá tó dábàá tí ń pọ̀ fún yín ó máa yẹ kó ju rínkù look at me going sixty three ní ìtún lè filter nìyẹn ẹ ṣáà lè pé kò ṣe bla bla look at me tó mo like iná ìtàn look at me kí dédé tó bo ọrùn ẹ níjó oyè tó gbé kéèpù sí àǹkárá olórí burúkú tí ẹlẹ́ja fi kiri ẹja láàrin ọjà tó ń tà ní five hundred naira ọ̀pá Owa ni wá ní mò ń polówó ọjà tí wò bá ṣe olórí burúkú ẹ̀dá nígbà tẹ́mi ń bọ̀ tí mò ń bẹ jàjà lójú méjèèjì gbọ́dọ̀ gbà ó ní five hundred dollars ìgbà ó ló di five hundred yorùbá ló di half a million ṣé wọ́n lo fún mi ṣé orúkọ ibi tí o ti fún mi Yinka paid me owó yẹn gbà yẹn kò lè ju two thousand and ninety kò lè ju ara kò lè pé hundred thousand naira so five hundred so five hundred euro nísìn even kan tó bá ṣírò five hundred euro pé half a million alo ti ya release kílé tó fi fún mi ní owó tó tó owó nígbà tó pèrè ẹlẹ́wọ́ ṣe ni ìṣọ̀pẹ̀ kí máa pé màmá ọkẹ́ tó gbo ní kírèmù mi o èmi ni kẹ́ máa polówó fún kílé tó fi fún mi lówó kí máa bẹ́ẹ̀ polówó but still náà mo ń bẹ́ẹ̀ polówó ṣó fún mi lówó lórí ẹ̀ àbí báwo ni rìsíìtì àwọn ọmọ ewé tó gbá pẹ̀lú kírèmù tó tà fún wọn ní one million sẹ́ẹ̀tì báwo ni rìsíìtì wọn rìsíìtì yẹn ṣì wà lórí Instagram kílé tó ṣe you know one thing téèyàn bá ń ta cream ṣíṣe ẹ̀ bá ṣiṣẹ́ of course gbogbo cream wọn á fẹ́ bọ̀ jẹ̀jẹ̀ lẹ́yìn bọ́n ṣe báwọn máa màálù bọ́n ṣe bọ́gà ck jẹ́ wàhálà ó tún ṣe ṣọ́ọ̀bù sí city center ni because kò sí bó ṣe lè má oníwọ̀ ló kọ́kọ́ ń ta cream àbúlórí burúkú ni cancer lizzy ni hiv lizzy oníwọ̀ ló kọ́kọ́ ń ta cream ṣó yẹ kó máa polówó mọ́ ṣé mo ti polówó ewé ẹ dákun ṣé mo ti polówó ewé ṣé mo ti polówó àwọn product mo kó dé because wọ́n máa béèrè ní wo wọ́n ti fẹ́ ṣáàtì mi pa òní but mo feel I'm not trained to do this job gullibility ló sún yín dédé cream ọ̀pọ̀lọpọ̀ skin lẹ ti bàjẹ́ war against bad cream ẹ wọ ọba ńlá tó ló ń ta cream look at her skin wọ́n ní ẹni tó bá máa dáṣọ fún yàn tóun ilẹ̀ máa wò àwọn tẹ́yìn ra cream lọ́wọ́ look at Obana skin this Obana can you see ẹwà àwọn tó ń ta cream fún yín can you see can you see how dirty and tacky they are can you see can you see will you buy your cream from Obana or Lizzie and Johnny? you people are rotting people's skin. It's, there's no amount of a castigation upon Farida. Me, ti rẹ̀ tó to ra cream lọ́wọ́ tó dáhùn tó follow me. Tí wọ́n bá sọ pé cream ẹ̀ ò dá I will face Farida. You think I'm scared? Keep Kí gbogbo yín kẹ́ẹ̀kọ́ eyín mọ́ Farida. You are promoting her. Only, nìyí, cream styler ọba ńlá àbẹ́ẹ̀rí tí mo rí ni ṣó tó ṣe two days ago Ni, Look at Look at. Can you see? People, look at them out. See how dirty is thinking. Kí wele ma bufa dida. Ipò ń pẹ́ kó tó kó sódò. Tèmi náà, ìbẹ́yìn ti kọ lẹ́tà sí head of authority ní Dublin láìmọye ìgbà. Ẹlẹ́wé mi ń pààyàn, wọ́n dẹ̀ nìkan ẹmọ evidence wa. Ẹmọ evidence fún wọn náà. Ìlú òyìnbó la wà, òkun létewé ẹ wo Elizabeth ìyàwó àdìsá tó ń búyàn ẹ wo ẹnu ẹ mi rò pé ó ń fọnu rárá ẹ wo ẹ wo ẹ wo ẹnu ẹ ẹ wo ohun mú ẹ ṣe ẹ look at this dirty stinking oná ń polówó pé kẹra kírìmù òun ń ṣiṣẹ́ loads of skin are damaged ẹ lè ṣe nǹkan báyìí America. you'll be sued in Europe you'll be sued it's only Nigeria that tolerate bad rotten skin skin sellers. ìyẹn ó ń polówó fàrídà tí bá wà ń fracas ni ìbí màá fi ń dàgbà wà ń fracas ẹ gbà pé wèmí ò máa ṣiṣẹ́ ẹ mà sọ pé fàrídà ò lóyún mi fún léwé kó fi lóyún lísì ṣó sọ bẹ́ẹ̀ gbogbo yín ò máa sọ ibi kọ́ ni mò ń ṣọmọ kò dẹ̀ sọ fún mi pé òun wọ́ ọmọ fún mi kò rí wí lọ́wọ́ mi rí mò ń influence ẹ̀ ni ìgbà tó bá tó mi ìwé kó tó bímọ tọ́lọ̀ bá kọ mọ́ mọ́ àwa ò ní gbà we will continue to mo máa da gbogbo àwọn fọ́tò yẹn sí orí social media wọ́n wò bẹ̀ ṣe ẹni tó fẹ́ múná ẹni tó fẹ́ dáṣọ fún yàn ó nígbà tí mo ti ń polówó Farida ọlọ́jọ́ ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ gan bàjẹ́ lézè òkú èèyàn ni ẹ́ ṣe ń fẹ́nu ẹ̀ hàn padà wẹ́nu ẹ̀ bó ṣe rí wo bó ṣe rí lọ Google ẹ̀ fún rẹ̀. ẹ gbà mí kẹ́wò ìyàwó àdìsá oná ń polówó òun ta kírímù wọn ní tó bá bí má ní mò ń ta kírímù ní ìsìn wọn lágbègbè ilé ra kírímù lọ́wọ́ mi abẹ́ ẹ̀ ní ra kírímù tó bá máa dúdú kó o já dú máa dán bíi kóró òṣìn tó bá máa pupa kó dàbí òyìnbó kí ló wà lára yín igbákejì ẹ tó ló ń sẹ́ndì kírímù sí tán pè ní gbépo sí. Si Let me show you the picture concerning this insemination. Scream, eh, eh, agbẹ́yìn ti bàjẹ́ already. Lísì ìbí sọ pé mọ́ mi ò ṣe ìyàwó rí. Ẹgbẹ́ ló máa rí o. Ṣé tí ṣé òrìpí tí náà ni? Òkè gẹ̀mbódò ọkọ̀ ẹ̀kọ́ mbẹ̀. Ṣé ń ṣe tí náà ni? Ọlọ́mọ mi ò Recently gan lele. ẹ fi wọn là ní mo ti bàyẹ àwọn ọmọ mi jẹ́ nítorí ayé tèmi náà ti bàjẹ́ ẹ fi wá le àmọ́ mánéègì ẹ̀bẹ̀ ẹ bá wa gbà bẹ́ẹ̀ bá wa mánéègì ẹ̀bẹ̀ lórí ìgbà tí mo ẹni tó wà rárí lọ́wọ́ mi ní Istanbul tí mo lọ last ní ṣẹ́tìrì wọn láwọn ló dà sí orí bí mo ṣe ń dúdú bí mo ṣe ń dán àní kírìmù Lizzy Anjorin kírìmù Elizabeth Ọbalá ẹ wo skin wọn wọ́n fi ń ba yé àwọn ènìyàn jẹ́ wọ́n ba yé skin ní Bisi Wellington gbé pósí skin ẹ̀ bàjẹ́ be okay i will start campaigning now i will start my campaign now on nigeria government any cream tí o bá wà satisfied i be repeating the shots i will be repeating that shot every blessed day i will be repeating that shot every blessed day until ọwọ́ wọn máa ń gbọ́ mi What is the duty of the NAVDAC in Nigeria? Please help me tag that page. Loads of people are buying junk cream. Before you can sell a, a cream or satisfy a cream by NAVDAC, you need to test it in the laboratory. They are missing acidic water, e.g. battery, electrolyte, to damage people's skin. tí kírímù tí kírímù fàrídẹ́ ọ̀bà dá ni wọn ò ní certified ẹ̀ àbí kó tó certify kírímù ẹ̀rù bá ẹ̀ jẹ́ kí n sọ fún yà nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì gbogbo àwọn tó ń ta kírímù ní nàìjíríà yẹn ẹ jọ wọn ò tọ́lọ́rẹ́tì ẹ̀ nílùú òyìnbó tí kírímù tí skin èèyàn bá bàjẹ́ they will sue them how can people be selling cream without a certification from NAFDAC? orí NAFDAC pé ó dẹ̀pọ̀ orí yín fẹ́ burú i'm going to google your office address and i will be tagging you every day. mi ò tún ní ẹwẹ́nu ọmọ etí lé hiv eh, so hiv Lizzy lórúkọ ẹ̀ ní ìsìn ẹwẹ́nu ẹ̀ ṣẹ́tìrì dúdú yẹn again ṣẹ́tìrì ṣẹ́tìrì ah. pẹ̀lẹ́ o ah, ẹ má lọ dó o bẹ́ẹ̀ irú má yẹ ká tún wọn ká tí a bá tú tá a bá tú ká pẹ̀lú Lizzie bọ̀bọ̀ yẹn á fẹ́ lọ máa dóbìnrin kiri ń ta o we don't want the virus the HIV virus in Nigeria keep him keep him Lizzie ó ní mo ń bá o olórí Kẹ́hìndé àwọn ayé wa pòfo ọmọ. máa dẹ́ play YouTube boyfriend tó dọ́mọ tí kan náà blogger wa gbé jáde ẹ rí i pé ó ń depreciate ẹ rí i pé Lizzy ń gbẹ ní ojoojúmọ́. ẹ rí i pé ó ń gbẹ ní ojoojúmọ́. ẹ rí i pé ó ń gbẹ ní ojoojúmọ́ ó lo máa wú máa wú ó ń gbẹ ó ń gbẹ ní ojoojúmọ́ gbígbẹ tó wá ó tó póríṣi méjì I decide today mi ti bẹ̀rẹ̀ the thursday mi tó wà ní ẹrù má máa fi mú bí ẹ̀mẹ́rin ní ìsìn ó máa trim mi but ojú mi máa ojú mi máa wà succulent pẹ̀lú bó ṣe lo fítà tó ṣé ẹ rójú gẹ́rì pé ṣeré ṣáà láti oró òun mú bọ̀ níbi odò bòkìrì erin lásán òré hiv mú bọ̀ bó ṣe ń dòbò kiri ní ìsìn dájúdájú ọba ìdènà gan ti ní àrùn kògbóògùn torí náà ń dolizè. ṣé o rí ká ṣe pé analysis là ń ṣe èmi kàwé mo gbé e lórí orí àtẹ̀bọ̀ ẹ di ni, mi ẹ fi mi ṣe yẹ̀yẹ́ abẹ́ ẹ fi mi ṣe yẹ̀yẹ́ mi ì fi hàn yín mọ́ mi ò yẹ bẹ́ẹ̀ ti kọ lẹ́tà sí island láìmọ̀ yìí gbà premium award thank you very much kí nìyẹn kàn kọjá ni ẹ wá wo ẹ̀yin tẹ́ ń gbógun ti Farida in the name pé ó ń ta kírímù wọ́n bá polówó ẹ̀ nígbà tí CQ tó ṣoríire níbi oníkírèm ṣó dá sí ọ̀rọ̀ Farida because ó ní customer ó ní shop pẹ̀lú ó ní store ẹ wá wòyìn ọba ńlá ó jèrè ọkọ ó jèrè ọmọ bó ṣe ń sọ pé wọ́n ń gbókù ọmọ kiri òkú ọmọ làwọn mẹ́ máa dà lọ́wọ́ ẹ̀ ẹni ẹbí jẹjẹ ń ṣe pé bọmọ tèmi ni ló pọn mi. láìsẹ pé kí ló pọn mi lẹsẹ ń kọrẹ pèsè ó ti mọ̀ ti mímì lára ọba ńlá ó ti torí wípé APC máa fún ẹ ọkọ ẹ ní ọ̀nàrẹ́bù gbogbo àwọn tó fẹ́ ṣe ẹ lóore pátápátá ló bá jà ẹ wò ó dùn gbàdúrà tì sí